mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá láti orí ayélujára ṣògo rẹni kejì abiona lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbajúgbajà òbí kùbánà ló ti ń bá gómìnà ìpínlẹ̀ imo hope uzodinma yọ ayọ̀ ìṣẹ́gun bí àjọ inec ti sọ wípé ó jáwé olúborí nínú ìdìbò gómìnà ìpínlẹ̀ imo ní ọjọ́ sátidé òbí kùbánà ló fi sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì ṣe àlàyé ọ̀rọ̀ yìí ẹ wò díẹ̀ nínú ẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ẹgbẹ́ òṣèlú labour party ní ìpínlẹ̀ imo ti tako ìbò tí ó gbé gómìnà opis ọ̀dìmà wọlé ti inú ẹgbẹ́ òṣèlú apc wípé ó ní ọwọ́ kan mọ̀kàrúrù nínú alága ẹgbẹ́ òṣèlú labour party ní ìpínlẹ̀ imo costas ìyẹ́jẹ̀gùà níbi ìpàdé kan pẹ̀lú àwọn oníròyìn ló ti sọ eléyìí ní ìlú òwèrè tí í ṣe olúùlú ìpínlẹ̀ náà wípé ọ̀pọ̀ àwọn ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ imo ni wọn kò dìbò tí wọ́n sì ka ìbò wọn pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ó sọ eléyìí nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká múlùdùn àti gbajúmọ̀ orí ayélujára Koko Zaria ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń kí báyìí wípé ẹ̀yin ọmọ rẹ̀ kò ní mẹ́ni ní ilé ọkọ rẹ̀ tó ń lọ Koko Zaria ló fi àwòrán kan sórí ìtàkùn ayélujára níbi tí ọmọ rẹ̀ ti ń relé ọkọ tó sì kọ́ síbẹ̀ wípé ohun rere báyìí ó ní kí olódùmarè kó máa ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká kéwì àti oníjó ni Khalid Àyànṣínà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn túmọ̀ sí Bẹ́ríọlá ní àwọn ènìyàn ti ń kí tí wọ́n sì ń yìn lórí ìtàkùn ayélujára fún ẹ̀bùn ijó eléyìí tó fi hàn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pàápàá látìgbà tó ti dé orílẹ̀-èdè United Kingdom bí ọ̀pọ̀ ti ń kí ni àwọn kan sì ń kìlọ̀ fún wípé kó rọra máa fi bàtà tó ga jó nítorí wípé ọrùn ẹsẹ̀ rẹ̀ lè rọ̀ ọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló ń lọ lórí ìtàkùn ayélujára lórí arákùnrin náà ẹ wò díẹ̀ nínú rẹ̀. Talabatu bazakuta ale, bazakuta ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà akọrin ni Queen Madiva òun ló ti ń sọ wípé ayọ̀ àti dùnnú tó ń ti ìrírí tí òun rí níbi ayẹyẹ ogún ọdún lẹ́yìn èjì òwúrọ̀ ṣọlá nísìn jẹ́ mánìgbàgbé ó fi fọ́nrán kan sórí ìtàkùn ayélujára bí ètò ọ̀hún ti ń lọ sí nígbà náà tó sì ṣí ọkàn rẹ̀ páyà láti kọ tó ń lọ lọ́wọ́ ẹ wò díẹ̀ nínú rẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúgbajà amọ̀kòkò kẹ́mi olùgbàdé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí cherry clay òun ló ti lọ sí abúlé igbó ìjàyè nípínlẹ̀ ọ̀yọ́ ní abúlé sinimá gbajúgbajà òṣèré àti olùdarí sinimá ní kúnlé àfọláyàn tí wọ́n pè ní cap village ó ṣe àlàyé ohun tójú rẹ̀ rí bí ó ti ara rẹ̀ gágá mọ́ inú ọkọ̀ tó sì ń so àwọn ìkòkò tí wọ́n bá ara kalẹ̀ nínú rẹ̀ ó ṣe àlàyé lórí ìtàkùn ayélujára rẹ̀ ẹ wò díẹ̀ nínú ẹ̀. ó ti rẹ̀ mí o sínú mọ́tò torí ìrìn àjò ò rọrùn wákàtí mẹ́jọ bíbáyìí láti dá gbogbo nǹkan tá a gbé lọ sílẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà ìyábọ̀ òjó ló ti fi ayélujára rẹ̀ ṣàlàyé ibi tí ọ̀rọ̀ ìwádìí ikú mohbad dé dúró wípé nígbà tí àwọn àjọ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba tí wọ́n dé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá wọ́n sọ fún wọn wípé wọ́n ti gbé ìwé ìwádìí ẹjọ́ náà lọ kúrò lọ́dọ̀ wọn lọ sí ẹ̀ka tó mójútó rárá rárá ó sì ṣèlérí lórí ìtàkùn ayélujára náà wípé gbogbo àwọn ọ́fíìsì tó yẹ kí àwọn dé láti lọ béèrè ìbéèrè nípa báwo ló ṣe jẹ́ tí wọn kò fi èsì àyẹ̀wò òkú Mohbad tí wọ́n ṣe sínú rẹ̀ pátápátá ni àwọn yóò jẹ́ kí àwọn ènìyàn kó mọ̀ Ìyábọ̀ Òjó ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti kọ ọ̀rọ̀ rẹpẹtẹ tó sì fi orin Mohbad kan tó ń ti àwòrán rẹ̀ sórí ìtàkùn ayélujára náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká oníṣègùn ìbílẹ̀ ààrẹ Oyinlọlá Fọlọ́runṣọ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí olókè méjì tí ó ń ìṣègùn ìlú ìpàjá èkó ló ti ń gba àwọn ènìyàn nímọ̀ràn láti fi òtítọ́ inú ṣe ohun gbogbo tí wọ́n bá ń ṣe olókè méjì ló sọ eléyìí níbi ayẹyẹ ìfàmì ẹ̀yẹ dánilọ́lá tí iléeṣẹ́ prestige media ṣe àgbékalẹ̀ rẹ̀ láti mọ rírì àwọn ènìyàn fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe níbi tí wọ́n ti fún olókè méjì ní àmì ẹ̀yẹ oníṣègùn ìbílẹ̀ tó perégedé jùlọ pẹ̀lú adé ọba ìṣègùn ìbílẹ̀ tó tayọ bàbá náà fi ayọ̀ rẹ̀ hàn ó sì gba àwọn ènìyàn nímọ̀ràn ẹ díẹ̀ nínú ẹ̀. kéèyàn lóòótọ́ pẹ̀lú ohunkóhun tó bá ń ṣe gbogbo nǹkan kéèyàn ó fi àtọlọ́run síwájú ọlọ́run lọ́ba ló ń bá ṣe lọ níbi tí olókè méjì bá ṣẹ́ dé lónìí agbára ọlọ́run ni. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì bàbá aládùúrà àgbà fún ìjọ àti sẹ́ráfù nítẹ̀síwájú ayọ̀ ni o bàbá samuel abidoye òun ló ti dágbére fáyé ní àná òde yìí ní ẹni ọgọ́rùn-ún ọdún ọ̀pọ̀ àwọn ìjọ àti àwọn olórin ẹ̀mí ni wọ́n ń fi àwòrán bàbá yìí sórí ìtàkùn ayélujára tí wọ́n sì ń sọ wípé kí olódùmarè kó tẹ́ bàbá yìí sí afẹ́fẹ́ rere aláṣẹ iléeṣẹ́ bam of gilead bísí aláwìyé àti àwọn mìíràn bẹ́ẹ̀ ni wọ́n ti ń ṣèdárò bàbá ńlá tó lọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà Pretty Mike òun ló tún ti gba ọ̀nà mìíràn yọ o bí ó ti lu ọ̀nà tún lórí ìtàkùn ayélujára rẹ̀ ó ti gbọ̀nà tún wọ inú gbọ̀ngàn ayẹyẹ kan èyí tó ṣẹlẹ̀ ní òpin ọ̀sẹ̀ ó fi sórí ìtàkùn ayélujára bí ó ti di odidi ènìyàn sínú àpò ìkẹ́rùsí tó sì wọ wọnú gbọ̀ngàn náà léyìí tí arábìnrin ọ̀hún sì jáde nínú rẹ̀ èyí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa sọ wípé àràkìtán nínú alára. Turning and turning kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n kí a tó máa lọ ẹ jẹ́ kí a máa rántí wípé mọrírì ìfẹ́ tí àwọn ènìyàn ní sí ọ ó ṣeéṣe kó má ṣe pàtàkì lójú rẹ ṣùgbọ́n ó ṣe iyebíye lójú wọn á jù wá ṣe ṣògo rẹ ní kejì àbíọ́nà lórúkọ tèmi. or double.